but nǹkan tó ń wọ àwọn tó ń wọ lójú tó náà ń kà síta náà ń fi jẹ́ káwọn èèyàn mọ̀. ó lè ọgbọ́n mo ní wọ́n ó dókun ní sàárè ó kọ́ ẹ̀kọ́ ẹ gbọ́ wọ́n ní ó lè ó bọ́ ọmọdún mẹ́fà sùn ó dókun ní sàárè ó gba ìyàwó ọmọ rẹ̀ gbogbo àwọn eléyìí náà àìmọ̀kan ni oye ó sọ pé olè lànàbì tọ̀ olè tó pa ànàbì yẹn la fẹ́ ṣe kí ni la fẹ́ sọ̀rọ̀ nípa alálẹ́ yìí ìgbé ǹjẹ́ olè lànàbì sallallahu alaihi wa alihi wa sallam ó ló bọ́ ọmọ ọdún mẹ́fà sùn tọ ìwọ tó sọ ipá ànábì bọmọ ọdún mẹ́fà sùn jẹ́ ń padà síbi iṣẹ́ àwọn baba ńlá wa ńlẹ̀ yorùbá mo fẹ́ mọ̀ bóyá ọmọ yorùbá gidi ní àbí ìsọmọ yorùbá bóyá o ti di ẹrú òyìnbó tán yányán ẹ̀hẹ́n mo fẹ́ mọ̀ bóyá o ti dẹrú òyìnbó tán yányán o ti dẹrú british tán yányán àbó o ti dẹrú british tán yányán kí ni bóòlù àwọn baba wa nílẹ̀ yorùbá kí ọ̀làjú àwọn west tó wọlé tọ yorùbá bóò ni wọ́n ṣe máa ń bá ìfi ọmọ lọ́kọ lò ọ̀nà ìgbà wo ni wọ́n máa ń fi fọmọ lọ́kọ nínú àwọn ọ̀nà tó máa ń fi fọmọ lọ́kọ bó ni wọ́n ṣe máa ń ṣe so ọkùnrin ọwọ́ ara rẹ tó o bá ní di ẹrú british tanyanya tí ọ̀làjú west ò bá ti kó sínú làákàyè rẹ tanyanya ó mọ̀ pé kódà ọmọ obìnrin tí wọ́n àti ìbí lásìkò àwọn baba ńlá baba wa nílẹ̀ yorùbá wọ́n máa ń tọrọ rẹ̀ kalẹ̀ tí wọ́n sì máa ń sanwó orí rẹ̀ kalẹ̀ bó o ni tí wọ́n ti wá bí tán olódo ọkùnrin ọmọ aláwọ̀ lẹ́yìn màmá tó ń ṣe wọ́n ya dìndìnrín láwọn ọmọ yìí wọ́n àgbọn kankan wàláì so wọ́n ti gọ̀ jù <laughs> láwọn ọmọ dédédédé oní aláṣìṣe yìí so àwọn baba ńlá baba ńlá yorùbá ṣe kó tó di pé ọ̀làjú british wọlé kí wọ́n tó gbá wọ́n tó kó àwọn baba ńlá baba wa lẹ́rú kí wọ́n tó kó ọ̀làjú british wọ ìlú àwọn baba ńlá baba wa bó ni wọ́n ti máa ń fi ọmọbìnrin lọ́kọ bó ni wọ́n ti máa ń ṣe pẹ̀lú ọmọbìnrin wọ́n máa ń san owó orí ọmọbìnrin míì lẹ́ẹ̀gan kí wọ́n tó ṣe kí ni kí wọ́n tó bí wọ́n á máa tọrọ ọmọbìnrin míì kó tó di pé wọ́n bí gan lásìkò àwọn baba ńlá baba wa sòtọ́ èyí tó ń bá bí dánú yín kó wá sọ pé kò rí bẹ́ẹ̀ kídìí wá fẹ̀ síta káwọn èèyàn mọ̀ pé àwọn eléyìí ò tiẹ̀ máa sa àwọn baba wọn <laughs> àwọn eléyìí ò tiẹ̀ máa sa àwọn baba ńlá baba wọn àwọn eléyìí ò máa sa àwọn baba ńlá baba wọn sọ fún délé ìtàn nẹ́bí bá ṣe kíni tó bá fẹ́ ọmọdún mẹ́fà ó tiẹ̀ dábàrún ó sọ pé ó fẹ́ ó sọ pé ó jí gbé àbí ó ló fi tipátipá bá lò óyé so ó ló lo àmúdó fún gẹ́gẹ́ bí ẹ̀yin aláṣìṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń fi àmúdó bá obìnrin olóbìnrin sùn Oye, yé o ò lè ṣe gbogbo àwọn eléyìí ó sọ pé ó fẹ́ ó fẹ́ ọmọ ọdún mẹ́fà ó fẹ́ kò jí gbé kò fi tipá bá a lò ó fẹ́ àbí ó dáa fún ọ báyìí wọn náà ti múra rẹ tó sọ pé ó fẹ́ ìwọ náà ti ṣe kíni ó ti múra rẹ tó sọ pé ó fẹ́ ọmọ ọdún mẹ́fà ó ṣe kíni ó fẹ́ ọmọ ọdún mẹ́fà so nínú practice àwọn baba ńlá baba yín nílẹ̀ yorùbá náà ni àwọn baba ńlá baba wa wọn a máa practice ẹ̀ dáadáa wọn a máa sanwó orí ọmọ tí wọn àti ìbí tó jọmọ obìnrin gan wọn máa san kalẹ̀ kó tó di pé wọ́n bí so wọn a máa lọ tọrọ ọmọ tí wọn tí ìbí tó jọmọ obìnrin wọn a lọ máa tọrọ rẹ̀ kalẹ̀ fún ọmọ wọn kan kó tó di pé wọn bí ok ṣe eléyìí náà ṣe eléyìí yóò bá làákàyè mu lọ́dọ̀ rẹ̀ àbí yóò bá làákàyè mu lọ́dọ̀ rẹ̀ so ànábì sì fẹ́ ọmọdún mẹ́fà kéde kó jí pé ó fẹ́ ọmọdún mẹ́fà eléyìí ni ò wá ní bọ́pọlọ rẹ̀ tó dógùn mu à nǹkan ṣe nǹkan ti kọlu eléyìí <laughs> wàláhì nǹkan ti kọlu wọn <laughs> wọn àlàáfíà kẹkẹ <laughs> ẹ bá wọn tí wọn sọ lọ́ba jáde ní ìsìn pé wọn wà máa ṣẹ́ láwọn ọmọ yẹn oye èpè wọn wà máa ṣe. mo ní ẹ̀sìn mi gẹ́gẹ́ bí mùsùlùmí ìyẹn wà lọ́tọ̀ iṣẹ́ ọmọ tó ń pè ìfẹ́ ọmọ yorùbá bí akókò yorùbá bí àyè yorùbá nítorí àwùsá ni wà ó jẹ́ kí ó máa ń jẹ́ kó tí n bá rọmọ ìyá àgbélé yorùbá máa ń dùn náà gbogbo nǹkan tó máa affect mi ò ní fi ìfẹ́ mo ní choice pẹ̀lú ẹ̀sìn mi náà kò kí nǹkan ká ṣe bọ̀ ìgbésẹ̀ tó ní tó ní lórí nǹkan tí yorùbá yé mi ó wù mí kẹ́rẹ́ àwọn afa ẹjọ ẹ máa ń torí àkókò wa bí wọn gbọ́dọ̀ fún iṣẹ́ lálẹ́ ẹ ká kínní yẹn jẹ ká ṣe ọmọ ọmọ ṣe ní ẹ ṣe. قلتني أعوذ بالله من الشيطان الرجيم وما كان للنبي أن يضل ومن يضلل يأتي بما ضل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. ثم يضل الأرض بقوله وإثم يلعب به وتسير بها بهذه القرآن ما كان للنبي أن يضل gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wa tí àwọn àwọn mùsùlùmí àwọn alágbàgbọ́ sí pàtà yìí nǹkan tá a nígbàgbọ́ sí nínú ìwé yìí ànábì kan ló ń sọ kódà tó tó dáì lábẹ́ ànábì látọ̀dọ̀ náà ọlọ́run fẹ́ ránṣẹ́. now situation wa pẹ́kẹ́ pẹ́kẹ́ bá wa treat ọ̀rọ̀ yìí pẹ̀lú open mindedness of ànábì yìí ẹnu ẹ̀ ọ̀rọ̀ yìí ti wá unfortunately ẹnu ẹ̀ ní ọ̀rọ̀ yìí ti wá gbogbo ẹgbẹ́ fẹ́ ṣé àwọn tó bá sọ jẹ́ wípé ẹnìkan tó mọ irọ́ ọwọ́ dàbò irọ́ ni mo bìlíìfù pé tó bá jẹ́ wípé èmi ni o àbí ẹlòmíì mi lẹ́lọ́pẹ́ ìwọ̀n ẹ̀mí náà fi dé èèyàn bí ẹgbẹ́ mi irú nǹkan tó máa tú kínní yìí máa ní ìfẹ́ pẹ̀lú ilé ìjẹ̀mú tí wọ́n rẹ̀ ní tó máa tó máa fẹ́ kí ilé ìjẹ̀mú mọ̀ pé kò ní ẹ̀ bá kú ìfẹ̀yìn rí kọ̀ọ̀tì kalẹ̀ nǹkan yìí ṣẹlẹ̀ sí i. ẹ ẹ ọ̀nà ni mo ń sọ yìí má ọ̀kẹ́ ọ̀dà ṣe bí tẹ̀sí rẹ̀ ó ní mo sọ pé nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí ní ìtò translation ẹ wà lọ́wọ́. àmọ́ àjọlẹ̀ sí ìwà nǹkan tẹ́ kàlára fi kìí sí ìwà mọ́kànlá ẹ fẹ́ sọ yóò. ìwà mọ́kànlá kébùnà ló sì bẹ̀rẹ̀ kẹ́yìn ìwà mọ́kànlá. àwọn olódò. òkùnkọ́ ní ìjọba gbọ́dọ̀ bá ló wà lẹ́yìn ayẹ̀bùlà kó gbẹ́sẹ̀ ní àmì kó fi kó fún malaysia play àná gbẹ́sẹ̀ ní kò yàn bí kéèyàn mú nǹkan kó di nǹkan ní sọ́wọ́ ìṣó di ọ̀dọ̀ ẹ̀yìn ọ̀ àfọwọ́lá ẹ máa gbọ́ àwọn aláìmọ̀ àfọwọ́lá àfọwọ́lá ọ̀ di olórí èkó láti yọ interpretation olóòdó ọmọ ọmọ lówó ìkóyùn ó kú lórí gan so ó kú lórí gan nínú english translation gan wọn àtúnṣe pé ó jí wọlọ tọ ẹ ọmọ ẹwà nẹẹsì wọn ibi tá a dé là wí àbí ibi tá a wí la dé yìí sọrí allahu subhanahu wa ta'ala ọba wa ó sọnù quran al-karim ó sọnù quran al-karim ó yẹ mo fẹ́ káwọn èèyàn rí so this is the verse those animals are referring to to claim that the prophet sallam stole a red pants so aya tí wọ́n fin claim wi pa anabi sallam jí pátákó parí wal iyad billah a'udhu billahi minash shaitani rajim ta allah bá yada sọ́nù suratu al-imran aya 161 ipe wa ma kana lin nabiyyin an yaghulla wa man yaghlul ya'ti bima ghalla yawm al-qiyamah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun allah bá yada sọ ipe wa ma kana lin nabiyyin kò tọ́ fún ànábì kankan kò tọ́ fún èyíkéyà ànábì so muhammadu ni o isa ni o musa ni o ibrahim ni o kò tọ́ fún ẹnikẹ́ni tó bá jẹ́ ànábì tí allah bá dẹ́dà ránṣẹ́ an yaghulla kò tọ́ fún kó ṣe kíni kò tọ́ fún kó jàǹbá àwọn èèyàn kò tọ́ fún kó ṣe kíni kó ṣe jàǹbá àwọn èèyàn wa man yaghlul ya'ti bima ghalla yawm al-qiyamah ẹni bá fi lè ṣe jàǹbá nínú wọn ohun tó ṣe jàǹbá lórí yẹn yóò mú wá níjọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah yóò san ọ̀nà wo ni ó wàá fi san ṣé nǹkan gangan ni ó mú wá sóye kò sí ìgbà tí kò sọ́nà ìgbà tí ó fi san tó tayọ pé nínú iṣẹ́ dáadáa rẹ̀ náà ni ó fi san thumma tuwaffa kullu nafsin ma kasabat bẹ́ẹ̀ dẹ̀ ni lẹ́yìn ìgbà náà gbogbo ẹ̀mí pátápátá òun ni wọ́n sẹ̀ san gbogbo ohun tí ó bá ṣe fún wa hum la bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní ṣe kíni wọ́n ní ṣàbòsí kankan fún wa kíni ìtumọ̀ translation yìí like kíni translation àyà yìí ní English tó wọ́n sọ pé it is not attributable to any prophet that he would act unfaithfully in regard to war booty and whoever betrays, taken unlawfully, will come with what he took on the day of resurrection. Then will every soul be fully compensated for what it earned, and they will not be they will not be wronged. Tayyib. Àwọn ọmọ ọkùnrin aláṣìṣe yìí, wọ́n sọ pé ànábì ṣe àfọwọ́rá, ànábì jalè, ànábì ṣe kinní kan, ó ṣe kinní kan, bí kí wọ́n sọ pé èèyàn ṣàfọwọ́rá àkọ́kọ́ náà. Gálà nínú èdè lárúbáwá kò síbi tí tí ń túmọ̀ pé èèyàn jalè. The word ghalla in Arabic language does not mean stealing in any way. Kò síbi tó ti túmọ̀ sí pé èèyàn jalè nínú kíni nínú èdè Lárúbáwá. Tọ́ ẹ máa bọ̀ wá ká lọ ibi tí ń tí ti tú ìdánilẹ́kọ̀ọ́ lẹ̀ fáwọn ọmọ aláìmọ̀kan yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ọmọ ya Mùsùlùmí tí wọ́n bá ń gbọ́ àwọn ọmọ kẹfìrí ẹlẹ́bọ yẹn. So ẹ máa darí wọn wá bá mi báyìí. So ẹ sọ pé ẹ fẹ́ kí wọ́n bá mi sọ̀rọ̀ pé ẹ̀yin ò fẹ́ bá wọn sọ̀rọ̀ èmi ni kí wọ́n wá bá sọ̀rọ̀ so èmi ni kí wọ́n bá ṣe kí ni èmi ni kí wọ́n bá sọ̀rọ̀ kì í ṣe ẹ̀yin so tẹ́ ẹ̀ bá lọ ń bá wọn lẹ́yìn tẹ́ ẹ̀ kéwú nípa ẹ̀sìn yín oye tẹ́ ẹ̀ kẹ́kọ̀ọ́ nípa ìsìláàmù tẹ́ ẹ̀ bá lọ ń bá wọn so wọ́n ṣe ń wọ́n ṣe ń ṣe kí ni wọ́n ṣe ń kóra wọn jọ tí wọ́n ń hó bí ìdun bẹ́ẹ̀ dẹ̀ ni tí wọ́n ń kùn bí oyin yẹn oye wọn ní jẹ́ kẹ́ ẹ lójú tó ohun bá fẹ́ sọ pẹ̀lú wọn so ẹ ṣáà dárí wọn wá bèmí tọ gbólóhùn gálà yẹn nínú èdè lárúbáwá kí ni máa ń túmọ̀ oye ẹ já wo ohun tí dictionary ọmọ lárúbáwá sọ nípa gbólóhùn gálà yẹn dictionary Lárúbáwá kan rí pẹ̀lú mi al-Qamusul Muhit so this is an Arabic dictionary oye this is an Arabic dictionary Ninu, one of the most reliable dictionary nínú èdè Lárúbáwá òun ni dictionary yìí wà tẹ́ bá page one thousand and seventy-two Ninu kini ninu dictionary ọmọ Lárúbáwá yìí oye page one thousand and seventy-two nínú dictionary ọmọ Lárúbáwá yìí oye tọ́ wọ́n sọ wípé alugullu alugullatu walgalal so àwọn gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí oye ara gbólóhùn ghalla yẹn ni wọ́n ti ṣe kíni òun ni wọ́n ti fàáyọ oye but ibi ta fẹ́ lò ń sìn òun náà ni ibi báyìí òun náà ni kíni òun náà ni ibi báyìí wa ghalla wa ghalla oye gẹ́gẹ́ bí Allah bá yẹ́dà ṣe sọ́nù Qur'anul Karim pé ma kana li nabiyyin an yaghulla so ghalla yìí nìsín is a past tense like it is a past tense that is fi'lun ماضي nínú èdè Lárúbáwá so then so present tense ẹ̀ tí ń ṣe mùdọ́rí rẹ̀ yóò máa jẹ́ yaghullu ghalla yaghullu ghalla yaghullu oye ghalla cheated so yaghullu cheating oye so or cheat something like that so present tense ẹ̀ òun lọ́ba dẹ́dà lò nínú Qur'an al so kìí ṣe past tense ẹ̀ ló mú wá so àmọ́ ìpìlẹ̀ rẹ̀ náà ni kíni òun náà ni past tense yìí so wọ́n ní wa ghalla ó ń túmọ̀ sí khana kéèyàn ṣe kíni kéèyàn jàǹbá nǹkan that is kéèyàn cheat so kò mú tuma kíni kò mú tuma olè jíjà kò mú dání so àkọ́kọ́ náà kò síbi kankan nínú àyà náà tí wọ́n ti sọ pé ẹni tó bá ṣe kíni ẹni tó bá jalè kò kọ́ síbẹ̀ náà ipe ẹni tó bá jalè nínú àyà yẹn so gbólóhùn ghalla yahullu so ìtumọ̀ rẹ̀ ní pé khana yahunu khiyanatan ó jàǹbá nǹkan so ó cheat àbí in cheat So cheating gangan fúnra lára it doesn't mean stealing in Arabic language nowhere the word galla gives you meaning of stealing or to thief in Arabic language kò síbi kankan oye so the next nínú àwọn nǹkan tí gbólóhùn galla yẹn tó tún lè tú òun náà ni kí ògbẹ́ ń that is kio ògbẹ́ ṣe kí ni kó gbẹ̀yàn torí ẹ̀ al-ghalilu lọ́dọ̀ àwọn lárúbáwá ó máa ń túmọ̀ sí ẹni tó ń gbẹ́ngbẹ́ ghalil ghalil ẹni tó ń so anito tó yá sí pé oye so kò síbi ẹ̀ka tí gbólóhùn galla yẹn ti máa ń túmọ̀ jali. Abi jalè àbí Abi jí nǹkan àbí kò sí nínú kíni nínú èdè ọmọ lárúbáwá so eléyìí bẹ́ẹ̀ ń ní di dictionary yìí láìpẹ́ yìí tọ́ eléyìí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá lọ sínú tẹ̀fsíìrù àwọn ẹ ẹ jẹ́ ká lọ sínú ẹ jẹ́ ká lọ sínú tẹ̀fsíìrù àwọn àfẹ́sìn mú bọ̀ nù tẹ̀fsíìrù al-Baghawi yìí ẹ jẹ́ ká lọ sínú tẹ̀fsíìrù àwọn àfẹ́sìn so nínú tẹ̀fsíìrù Baghawi oye nínú ma'alimu tanzili yìí ó yé káwo tí àwọn àfáà mùsùlùmí tún nípa gbólóhùn kálà yẹn so kò túmọ̀ sí pé kéèyàn jí nǹkan ó yé so olódo làwọn ọmọ yẹn ìlàkà ìtàn rò pé àwọn fi ń ṣẹbọ pẹ̀lú ọba tó dá wọn yẹn làwọn rò pé wọ́n fi ń ṣe islam tó al-imamul nínú tíra tí ń bẹ wájú mi yìí wọ́n ní wàmà kánà lè nàbí yẹn àyàn húlá wàmà yọ́gbọ̀lù yá àti bí máa húlá yọmọ ìkìyàmá fún mẹ́tò wọ́fà kúlù náfsì máa kẹsàbẹ̀t wọ́hùn láyò lẹ́mùn wọ́n ní ọlùhù azawajalla ipe ọ̀rọ̀ ọba dẹ́dà so ọba tó gbangban tó dẹ̀ tóbi jù wàmà kánà lè nàbí yẹn àyàn húlá kò tọ́ fún ànábì kan kó ṣe kíni kó jàǹbá oye wọ́n ní al that is ìtumọ̀ ẹ̀ ní pé aya yìí láti bẹ̀rẹ̀ títí dópin oye wọ́n ní rọ́wà ìkírímà wa muqsim an ibn abbas ipe ikrima àti muqsim wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma ipe inna hadhihi al-aya ipe dájúdájú aya yìí nazalat fi qatifatin hamra ó sọ̀kalẹ̀ nípa kíni nípa ìgégé aṣọ pupa kan tó já sí wípé wúlù ni wọ́n fi hún so kọtífà yìí kìí ṣe pátá o oye <laughs> so àwọn ẹni tí wọ́n bá ń wo ètò wa yìí ẹ rí ibi tí mo ti kọ tí mo kọ kọtífà tun hamra àti a red violet or velvet oye ẹ̀rí ibi tí mo kọ́ sí mbẹ̀ ṣé ẹ̀rí ohun tí mo kọ́ fatun hamra sí yẹn àti a red velvet a red velvet àbí velvet sí yẹn so ohun tá a tún lè fi ṣe kíni tá a tún lè fi jọ kọtífà nìyẹn so kọtífà nínú dictionary tí ń bẹ lọ́wọ́ mi yìí tí ń bẹ níwájú mi yìí ẹja ṣì káàdì so page eight hundred and sixty-two page eight hundred and sixty-two tọ́yìb so kọtífà nínú èdè lárúbáwá nínú dictionary tí ń bẹ níwájú mi yìí wọ́n ní walqatifatu ipe gbólóhùn qatifa disarun muhammal aṣọ ni tó já sí wípé wọ́n ní tẹ̀ wọ́n hun pẹ̀lú wool pẹ̀lú cotton óyé so kò síbi kankan tí qatifa ti túmọ̀ kíni tó ti túmọ̀ pátá nínú kíni nínú èdè lárúbáwá so qatifa is never a pant in arabic language so óyé bẹ́ẹ̀ dẹ̀ ni kódà kò túmọ̀ pátá kan nínú english language tẹ́ bá fẹ́ tú qatifa sí èdè òyìnbó ohun tí ó gbé wá fún yín òun náà ni velvet oye àbí velvet velvet yẹn ń sìn tẹ́ bá google rẹ̀ tẹ́ wo dictionary oye ohun tó gbé wá fún yín òun náà ni pé mò ń bọ̀ kí n google rẹ̀ kẹ́rì velvet yẹn kí n google rẹ̀ jáde velvet àbí velvet velvet meaning velvet so oye so nínú ìtumọ̀ tí kọ́ọ̀tífà yẹn mú dání nínú èdè òyìnbó òun náà ni velvet yìí so So the British form of pronouncing this velvet is velvet. Oye, wani a fabric of silk, a fabric of silk, cotton, nylon, etc. with a thick, close, soft usually. So oye, a fabric of silk, cotton, nylon, etc. Oye, a fabric of silk, cotton, nylon. So kò kaka kankan tó ti ṣe kíni ti túmọ̀ pátá kò sí nǹkan tó ti ṣe kíni tó ti túmọ̀ pátá that is kò sí nǹkan tí alkotifa tó ti túmọ̀ pátá nínú èdè ọmọ Lárúbáwá so ìgígé aṣọ ni tó já sí wípé wọ́n ṣe látara pé wọ́n ṣe kíni wọ́n hun wọ́n fi wúlù sí cotton àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́yẹ tọ́ alimami Al-Baghawi sọ pé nínú ẹgbàá wa tó wá látọ̀rọ̀ Abdullahi ibn Abbas ipa Abdullahi ibn Abbas sọ pé aya yìí sọ kalẹ̀ fi qatifatin nípa ìgígé aṣọ kan tó já sí wípé wọ́n hun hamra tó jẹ́ ó ní fukidat yawma badrin so èyí gé aṣọ kan tó yá sí wípé wọ́n ṣe àwátì wọ́n ṣe àwárí wọ́n ṣe àwárí rẹ̀ àbí wọ́n wà tì lọ́jọ́ ogun badr that is fukidat wọ́n rí wọ́n mísẹ̀ lọ́jọ́ ogun badr oye faqala ba'du nas àwọn kan náà àwọn èèyàn bá sọ wípé akhadhaha rasulullah ipe ànábì ló mu so kọ́kọ́ sínú ọ̀rọ̀ náà náà ipe ànábì jí ẹ̀kọ́ délé yìí múná ما في هذه الجملة أن النبي صلى الله عليه وسلم سرقها كسن جملة يبقى النبي صلى الله عليه وسلم oye ìgbà tí ò ti sí gbólóhùn kó jí ń bẹ̀ tọ̀ èwo làbúrò ọmọ wa pariwo pé ẹ ànábì jí ànábì jí ànábì jí kò tẹ ọkọ síbẹ̀ pé ó jí ná so ìmọ̀ fẹ́ wá sọ pé ó jí ẹ ti mọ̀ pé àwọn ọmọ yẹn oye wọ́n kàn fẹ́ sórí ibú wọn tí wọ́n fẹ́ ṣe láyà tàlkìyàmọ̀ ni oye wọ́n kàn fẹ́ dáná tí wọ́n fẹ́ dáná láyà àtàlì láyà àti kíni láyà àti alkiyama òun ni so kálọ̀ bẹ̀rẹ̀ dà kó má ṣàṣì kó má ṣàfi ọ̀nà mọ̀ wọ́n so kọ́mọ́ṣà ṣe kíni kọ́mọ́ṣà fi ọ̀nà mọ̀ wọ́n tọ́ ẹ máa wá gbọ́ o al-imamu al-Baghawi rahimahullah wọ́n wá fẹ́ sọ̀rọ̀ nípa oye wọ́n wá fẹ́ sọ̀rọ̀ nípa kíni wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa gbólóhùn gbólóhùn gbólóhùn ghalla yẹn wọ́n ní qawluhu ta'ala wa ma kana linabiyyin an yaghullah kò tọ́fẹ́ anábẹ́ kan kó ṣe kíni kó jàǹbá wọ́n ní qara ibn kathir ibn ibn kathir wa ahlul basra wa asim àtàwọn ará basra àti asim àwọn ṣe kíni àwọn ka gbólóhùn yaghullu yẹn tí ń bẹ ń àwọn ka ní pé àwọn ka pẹ̀lú kíni bi fathil bẹ́ẹ̀ ni wa dhammil that is wọ́n ka ní ka yaghullu yaghullu tọ́ alimami Baghawi wá sọ pé pẹ̀lú bọ́n ṣe kà yẹn ma'nahu rẹ̀ pẹ̀lú bọ́n ṣe kà ni pé an òun náà ni pé kéèyàn ṣe kíni kéèyàn jàǹbá nǹkan so kéèyàn ṣe jàǹbá kì í ṣe pé kéèyàn jí nǹkan that is kéèyàn cheat so to cheat so kéèyàn ṣe kíni kéèyàn cheat kì í ṣe pé kéèyàn jí nǹkan oye walmuradu minhu al'umma wọ́n ní èròǹgbà bẹ́ẹ̀ dẹ̀ ni ohun tí nǹkan yẹn túmọ̀ sí nínú aya òní pé so kò tọ́ fún ànábì kankan kó ṣe kíni kó jàǹbá al'umma rẹ̀ so it's not right for any prophet it's not lawful for any prophet to cheat his people oye to cheat what to cheat his people kì í ṣe pé bóyá ànábì ọ̀sálàmù ṣe kíni kì í ṣe bóyá ó jí nǹkan kò sí síbẹ̀ pé ó jí nǹkan tọ́ وني وكيل معناه ما كان يظن به ذلك ولا يليق به وقرأ الآخرون بضم الياء وفتح الغين so الإمام البغوي sọ pé àwọn ẹlòmíì nínú àwọn olùmọ̀ Islam so ipe wọ́n ka aya yẹn pẹ̀lú kíni بضم الياء وفتح وفتح الغين wọ́n ka níka ipe يغلى يغلى wọ́n ka níka يغلى يغلى wọ́n ka níka ipe kíni يغلى يغلى يغلى يغلى wọ́n ní وله وجهان ipe pẹ̀lú bọ́n ṣe wá káyìn sìn ó ní ìtumọ̀ ojú méjì ahaduhuma an yakuna min al-ghulul ipe àkọ́kọ́ rẹ̀ òun náà ní pé kó já sí wípé àti ara gòlúòlù náà ni ó ti wá that is cheating oye àtàrà gòlúòlù náà ni ó ti wá that is kíni cheating ipe ma kana li nabiyyin an ipe kò tọ́ fún ànábì kankan kí wọ́n ṣe kíni kí wọ́n jàǹbá rẹ̀ kò tọ́ kí wọ́n jàǹbá ànábì kankan nínú àwọn ànábì tí Allah bá ránṣẹ́ àǹtẹ̀kúnáhù ummatuhu ipe kò tọ́ kí àwọn aba awon ọmọlẹ́yìn nabi kankan kò tọ́ kí wọ́n jàǹbá rẹ̀ kí sì ṣàbúrú fún wal wajhu al-akhar so ìtumọ̀ ojú kejì an yakuna min al-ighlal ma'nahu ma kana nabiyyan an yakhun ay yunsab ila al-khiyana kò tọ́ kí wọ́n ṣe kíni kí wọ́n ṣàfihàn ànábì kankan síbi ìṣe jàǹbá bẹ́ẹ̀ ni ìṣàbúrú so kò síbi kankan nínú ibi táwọn olùmẹ̀sìn tí wọ́n tú àyà yìí ó yẹ kò síbi kankan tí wọ́n tú sí pé bóyá gọ́là ó ń túmọ̀ sí kíni ó ń túmọ̀ sí pé èèyàn jalè kò síbi kankan tí wọ́n tú yẹ̀ kó lò sí pé bóyá èèyàn ṣe kíni èèyàn jalè. tọ ẹ wá rí asaru abdullah ibn abbas radiyallahu anhu yìí ní asaru yìí asaru yìí pé àyà yìí sọ̀kalẹ̀ nípa yìí pé wọ́n ṣàwátì ẹ aṣọ ìgígé pupa kan tí wọ́n ń hun látara kọ́tìn ipò wọn ṣàwátì rẹ̀ lọ́jọ́ ogun badr ní asaru yaabi táwọn ọmọ kẹfìrẹ lẹ́bọn yẹn fi ń sọ pé ànábì jí pátápupa oye tí wọ́n fi ń parọ́ mọ́ ànábì oye lásaru yìí ẹ bá mi dì í mú à ń ṣe kí ni à ń padà bọ̀ wá síbẹ̀ à ń padà bọ̀ wá síbẹ̀ láìpẹ́ yìí insha allah ẹ jẹ́ ká máa gbọ́ ọ̀rọ̀ àwọn ọmọ òkúrì hmm, ok ọlọ́run máa ní ọlọ́run ní irú nǹkan tó bá tó sí gbogbo tí wàá yẹ bá yẹ gbogbo èèyàn yẹ ẹni tí èmi ń yàn lágbàdo. ó wá ní ìwà ló ń jẹ́ pé kí wọ́n lọ mọ̀ pé gbogbo ẹ tó bá dọ́rùn tó ń dẹ̀yẹ̀ wò nínú ayé yẹn ìyá tí ìbá bá máa yọ ọmọ ìyá òun tún kí ní fún yín gẹ́gẹ́ ṣe tó máa ti bẹ̀rẹ̀ kiri ọlọ́run ní nǹkan tó ti nǹkan tó tó fọwọ́ tẹ̀ mọ́lẹ̀ tó gbẹ́sẹ̀ níyẹn òun àti nǹkan yẹn lọ́jọ́ bá dé lọ́dọ̀ kò sọ ìwà ìwà òun bẹ̀rẹ̀ rẹ̀ tó ọlọ́run ní lọ́jọ́ òbí ni àti àwọn àti nǹkan tó gbẹ́sẹ̀ léyẹ̀ fún ẹjọ́ máa bá níwájú rẹ̀ ẹjọ́ máa tẹ́ máa bá níwájú rẹ̀ láì ẹni tó dì gbé ẹni tó pèsè lè kan màdìsíọ́sì nígbà tó ládàájọ́ ẹ̀kọ́ wọ́n mi la ìyàwó ọlọ́run ẹ̀ka àdìsá ẹ̀fẹ́ nínú wa. ẹ ṣe gan àfa alákọ̀ọ́kọ́ ẹni tó ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ bẹ́ẹ̀ kọ́ sọ́kọ́ náà ọlọ́run aláàlú sọ̀rọ̀ ní kúrán ìṣọ̀mọ̀ yorùbá lórí dena aya yìí tó fi sọ̀kalẹ̀ hàn pé kí aya tó sọ̀kalẹ̀ ó máa ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sọ fún ìṣẹ̀lẹ̀ tó bí aya yìí. wọ́n tó kún dé wọ́n kẹ́rù lẹ̀ wọ́n rí náà ti <laughs> actually nǹkan tó ṣẹlẹ̀ náà ni. wọ́n lè wọ́n mọ̀lẹ́ sọ pé ànábìyẹ wa jíkì ní kí ẹni ẹ má bínú afa ẹ má bínú ẹ má bínú kí ló dé pé jọ́kọ̀ náà ni àlá àti ìjọ àti ànábì àti jùbírì àti sàtánì jọ́kọ̀ ní gbogbo wọn kú. ẹ má bínú mi lára ẹ má bínú ẹ má bínú kúrò lórí tọ́pìkì yẹn. ẹ jọ́ mi ẹ kàn sọ pé jọ́kọ̀ kọ́ ẹ̀ kàn kú jọ́kọ̀ náà tẹ̀lé tí ìrọ̀ ìbàdàn bí irọ́ ló pa kí. ẹ jẹ́ ká treat ẹ jẹ́ ká treat. báwo ni ẹ treat ilé ẹ ti ṣe kí mo ní kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sẹ́. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wà á ní ìkẹ́ mọ́ àdìsí sọ́nà àbídáwó ti olówó èkó kà tí wọ́n sin mọ́ wọ́n ti ná bẹ́bẹ̀rẹ̀ yẹn náà nǹkan tó ṣẹlẹ̀ ní pé ní ogun bábìrì bábìrì àbábìrì gbọ́dọ̀ tí wọ́n lọ torí bábìrì kò ṣe yọkan náà bábìrì tí àlejò expedition tó lọ tí wọ́n parí ogun ṣèjọ ẹlẹ́dẹ̀ ní ìjọba ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹni bá ń sọ̀rọ̀ pé olórí ayé nípa iṣẹ́ pẹ̀lú olóṣùwọ̀n olórí ayé wo olórí ayé wo. I really want to I really want to be there. Ìyàwó tó kọ fẹ́ pọ̀pọ̀ ẹ̀ ní ọmọdé ó ṣe fẹ́ pọ̀pọ̀ gbà olórí ah, àwọn bandits. very good very good olórí àwọn tó wà pẹ̀lú nígbà yìí. olórí àwọn bandits. ẹ ẹ that's the one. ohun tó mú mi ni pé olórí àwọn. bàtà àfáà mi kọ́ kí wọ́n gbìyànjú àìsàn pé ẹ má tẹ́ bá sọ pé lórí ayé ẹ lè sọ pé ní mẹ́ka olórí wọn ní mẹ́ka àbí sáwọ́dì sóde ìgbẹ́ mi káwọ̀ pé àìwẹ́ fún pa láti gbogbo ẹ̀dá ni sayyidul khalq aṣíwájú gbogbo ń tàlọ́ bẹ́ẹ̀ dáadáa pátápátá sayyidul bashar aṣíwájú olórí gbogbo ń tàlọ́ bẹ́ẹ̀ dáadáa nínú ọmọ ènìyàn òun là nábì hatta ìlú òyìnbó tẹ́ ti jẹ́rú fún wọn tẹ́ ti ń ṣerú sí wọn oyè olórí là nábì jẹ́ fún wọn oyè ẹ mọ irú àwọn ẹni tí ẹ mọ báwọn èèyàn ṣe ń gba ìsìláàmù nílùú òyìnbó tẹ́ ti ń ṣerú fún wọn yẹn ẹ mọ báwọn èèyàn ṣe ń gba ìlànà nábì nílùú òyìnbó tẹ́ ti ń ṣerú tẹ́ ti ń fọ̀gbẹ́ gbogbo ẹ̀ fún wọn àti bẹ́ẹ̀ ti ń kólẹ̀ fún wọn oye nínú àwọn ẹni tẹ́ ń kólẹ̀ fún nílùú òyìnbó àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ànábì wọ́n ń bẹ nínú wọn nínú àwọn tẹ́ ń ṣe iṣẹ́ akólẹ̀ agbálẹ̀ fún oye tẹ́ ń rẹ́ńdà sáfíìsì akólẹ̀ agbálẹ̀ fún oye àwọn ọmọlẹ́yìn ànábì ń bẹ́ńbẹ́ tẹ́ ń rẹ́ńdà sáfíìsì yun fún oye ẹ fẹ́ ẹ kọ̀ inú yín dùn sí kò dùn sí inú yín bàjẹ́ sí kò bàjẹ́ sí ẹ lálàáfíà ẹ lálàáfíà ara ń royín kò royín etí yín etí yín di kò di ọkàn yín di kò di ojú yín fọ́ kò fọ́ ìlàkà yín kú kò kú ẹ fẹ́ ẹ kọ̀ anabi ọ̀sẹ́lẹ̀mù sayyidu khalqillah olórí ẹ̀dá tí Allah bẹ̀ẹ́ dáadáa òun là nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ so oye ẹ̀hẹ́ tẹ̀síwájú. olórí wọn ni ní kẹ́ríà ìfowópamọ́ àgbà yìí tí n bá wọ tí n bá wọ lẹ́sì ẹ̀ka ìṣòro ọmọ lè mú kí a lè wá pẹ̀lú Tinubu kí Tinubu mú nǹkan kẹ́nìkan kẹ́nìkan nìkan lè gbà láti sọ pé òun ló mú. eléyìí láti Tinubu yẹn kan ti jalè tẹ́lẹ̀ ẹ wọ́n wá ẹ mọ́mọ́ yẹn kan náà ti jalè tẹ́lẹ̀ kó tó ní kí fura sí i. Muhammadu jalè rí kò jí nǹkan oní rí kò sì lè jí nǹkan oní wàláhì Allah bá ẹ̀dá ò tí ì dá ẹ̀dá kan nínú ọmọ ènìyàn àtàlìjẹ̀nu táwọn èèyàn tí wọ́n fi ọkàn balẹ̀ lé lórí nípa dúkìá wọn bíi Muhammad sallallahu alaihi wasallam. sallam Allah bàdẹ́dà kò tí ì dá ẹ̀dá kan tí àwọn èèyàn tí wọ́n fi àyà balẹ̀ lé lórí nípa dúkìá wọn bíi Muhammad sallallahu alaihi wasallam. oye tọ nínú sọ́jọ́ fanazalat ní àyà bá sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Allah bàdẹ́dà tí fi ń gbèjà nẹ́bì so táwọn ò bá tiẹ̀ sọ nǹkan kan ẹ máa wo ìgbẹ̀yìn àwọn ọmọ yun wọn rà rè ni tí wọn bá fi lè túbá àmọ́ àwo jẹ́ kó yé wọn yín pé àwa gan náà a àti kojú wọn so a kájú a dẹ̀ so ká kojú wọn wọ́n kéré so àmọ́ ká ní àbátẹ̀ sọ nǹkan kan àtàwọn èèyàn bá tún bá ní tí ó ṣe wọ́n ní lọ wájú yìí oye ní àyà bá sọ̀kalẹ̀ pé tabbat yada abi lahabin watabba ọwọ́ Abu Lahabu méjèèjì ọwọ́ rẹ̀ ó ti pòfo watabba ohun kankan fúnra láàrẹ̀ ẹni òfo ni ó ti pòfo ma aghna anhu maluhu wa ma kasab gbogbo tó kó jọ àti dúkìá rẹ̀ ọrọ̀ rẹ̀ kò lè wúlò fún láyé bí àti lálkìyàmà so àmọ́ tí mo fẹ́ lò nínú hadith yìí ni pé àwọn ìdílé Quraysh tó yà sí pé bí baba ńlá ni wọ́n jẹ́ fáwọn ọmọ aláṣìṣe yìí níbi ìmọ̀ṣẹ́bọ̀ óyé ni wọ́n sọ fún ànábì gangan fúnra lára wọn ipe maja robna anise a testify aleika illa sitko a testify kankan nípa ìwà ànábì rí tó tayọ òótọ́ tó tayọ káṣọ òdodo so fún délé yìí ànábì sallallahu alayhi wa alihi wa sallam kìí ṣe oníjàmbá yẹn bẹ́ẹ̀ dẹ̀ ni kìí ṣe olè wọn ká iṣẹ́ olè má ànábì lọ́wọ́ rí so so anabi sọ́wọ́n tó lásìkò fẹ́ fi Mákà lẹ̀ yóò fi Mákà lẹ̀ ó fẹ́ fi Mákà lẹ̀ ó fẹ́ padà sí Madina so he wanted to migrate from Mákà to Madina so nínú ìdí tó fi fi Ali ibn Abi Talib lẹ̀ pé kó máa sùn lórí bẹ́ẹ̀dì òun kóun fi lọ sí Madina kò tayọ pé àwọn nǹkan èèyàn ti ń bẹ lọ́wọ́ òun anabi o kí Ali lè dá padà fún wọn kó lè fi lé wọn lọ́wọ́ padà on behalf òun anabi sallallahu alaihi wa alihi wasallam so anabi yìí ni ó wá jí pátákó bá wọlé ìyáàdù bìlá àwọn bìlá iná ṣètò ọ̀nà rẹ̀ jù ó tẹ̀ wá tó pé kò síbi kankan tó ti wà lákọọ́lẹ̀ yípa anabi jí pátákó bá tó bá bí yín dá tẹ bá mọ̀ yìí pé ògùn tẹ̀ ń sìn ó kájú kó ó gbóyà dáadáa tó bá bí yín dá ẹ gbé mi wọlé sórí ètò yín kẹ́ ẹ wá fi rin ilẹ̀ fún mi pé anabi jí pátákó bá tẹ bá mọ̀ pé wọ́n bí dá bẹ́ẹ̀ ni tó bá bí dá nú tó bá tó bẹ́ẹ̀ lẹ́yìn ọmọ aláṣìṣe yìí mo fẹ́ lò nínú eléyìí nìyẹn. Abdullah bin Abbas. So Abdullah bin Abbas wípé the verse and no prophet could ever be forced to mistrust was revealed. Wọ́n ní ayé àtúnjẹ́ pé òjíṣẹ́ kan kò yẹ kí wọ́n lè fi ẹ̀sùn kan. When it was found missing on the day of Badru, some people said. tọ́ ẹ dákun àwọn ọmọ aláṣìṣe yìí ẹ gbọ́ english tí wọ́n ń kà bí ẹ sì gbọ́ ohun tó máa láṣìṣe olówó èkó yẹn tú ẹni tó ka english tó máa láṣìṣe yẹn tú ibo ló wà ń bẹ̀ yí pé ànábì jẹ́ pátápupa abẹ́nìkan jí pátápupa so where is it written in the english translation of the narration you know the news the newscaster was reading for the broadcaster where is it written that someone stole a red pants ǹjọ́ wà ń bẹ̀ lákọlẹ̀ pé ẹnìkan jí pátápupa kò sí ń bẹ̀ ẹ́ so english translation tí wọ́n ń kà gan wọn kọ́ síbẹ̀ kò sákọ́lẹ̀ ńbẹ́ pé ó jí pátá pupa ibo ni wọ́n wá ti rí so ẹ ti mọ̀ pé àwọn ọmọ yìí ẹlẹ́yàmẹ̀yà ni wọ́n fẹ́ ṣe so ó kúnnù di tí wọ́n wa yìí wọlé so torí ibi tó ti sọ pé ó jí pátá pupa yan ẹ̀mí ó fà ó padà wá bí pé olókùn ajá lọ́rùn máa bọ̀ wá bí mú bí tí wọ́n ti sọ pé ànábì jí pátá pupa jáde fún mi so o ní lọ àfìgbà tó bá tó mú jáde ọ̀yá mú bẹ́ẹ̀ jáde ibi tí wọ́n ti sọ pé ànábì jí pátá pupa ọ̀yá fi hàn àwọn èèyàn jẹ́ káwọn èèyàn rí i mú bẹ́ẹ̀ jáde fáwọn èèyàn o sì tó bẹ́ẹ̀ kó mú jáde nítorí kò sí kò sí kò sí ànábì jí para pupa kí ló fẹ́ fi para pupa ṣe ẹ ṣe kọtífà kọtífà nínú èdè lárúbáwá gan ṣé ó ń túmọ̀ pátá nínú dédé òyìnbó ni kò túmọ̀ pátá nínú dédé òyìnbó òun láti tọwọ́ bọ̀ ń sè so qatifatun hamra so a red piece of cloth made of silk or cotton òun ni kọtífà so kì í ṣe pátá kì í ṣe pant olódò ọmọ ọ̀kúrẹ́ ọmọ <laughs> abẹ́rẹ́ nǹkan <laughs> kọ́lọ́ ń ṣàánú ó yẹ.